السلام عليكم ورحمة الله وبركاته إلي إني إتوين إتوا تيقبني إلا النبي سنة الرسول تيو ما وايلاتي أنو أستاذ سليمان إدريس أجمتي إما باركاله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إخوة الإيمان سلام الله عليكم ورحمة وبركاته إليني شروط قبول الدعاء أما جاء متدعى في مقبع torí pé àṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé mo bẹ mo bẹ kò gbà bẹ bá sọ fún wọn pé ẹbẹ lọ́hùn nǹkan yẹn ó kéré gbígbà tẹ́ ẹ̀ nímọ̀ràn gidi tẹ ẹ fẹ́ gbà wọn àbẹ́ẹ̀ láàánú kan tẹ ẹ fẹ́ ṣe wọn bẹ́ẹ̀ ni máa jọ lójú wọn lóòótọ́ lẹ́lọ́mìn sì ṣàìsùn ló bẹ lọ́hùn ó rí wípé bákan náà ni a ṣe àlàyé díẹ̀ nípa mọ́jẹ̀mú èyí tàdó àfimọ́ gbà àtẹni tó sọ àtẹni tó gbọ́ kọ́lọ́n tó léwu ló fẹ́ ní kọ̀ọ̀kan wa tádàáwò bá ṣẹlẹ̀ tá a bẹ̀ lọ́hùn bóyá lọ́dọ̀dọ̀ kan àbí ní jàmáà tí ò sáyípadà kí ni sábàbí ìnàlà sábàbà àdìdà ìtì máa ń fa ó pọ̀ ọ̀gá rẹ̀ tàtàmátàlù fi ádámì tàhákù kìṣòro ti dùá a máa dá lórí àìmọ̀ tẹ̀lé àwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ bíbẹ̀ lọ́hùn ọ̀kanú àbí àkọ́kọ́ tó jẹ́ gbòógì nínú àwọn mọ́jẹ̀mú yìí al-ikhlasu lillahi dùá òun ni ká fi tọkàntọkàn bẹ ọlọ́run lẹ́yìnà dùá àwùwà ìbàdà torí pé àdùá gangan òun nẹ̀sìn àdùá àwùwà ìbàdà كما جاء في الحديث الصحيح عند الإمام أحمد وأصحاب السنن وكما دلت عليه آيات القرآن ومنها قوله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذي إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá àmú àyà ìwà fàsámọ̀ dùá àhúná ìbàdà tí àbágbàgbé iná lẹ̀dínà yastakbiruna an ìbàdà tí àwọn tí wọ́n ṣe gírímọ́ káì tí wọ́n yìí bẹ̀ mí ìbàdà tí sàn pé ìbàdà lọ́wọ́ bá pè bẹ̀tẹ̀ níbẹ̀rẹ̀ ayẹ̀ dùá òní làwọn tafsiru fi tu pé ìbáàdà ń bí tọ́lọ́n wí dùwà ọ̀lọ́lọ́n bá pè bẹ́ẹ̀ ọ̀kan náà Allah subhanahu wa ta'ala ń dùwà ìrẹ́rì àkọ́kọ́ tá a fẹ́ ká kíyèsí tó wáyé pẹ́ tó wáyé lọ́n tọkàntọkàn kìí ṣe nǹkan tó yàtọ̀ sọ́lọ́n là máa pe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ kóra jọ pé bí nǹkan ti rí kò dáa alálẹ̀ ilẹ̀ yìí tàn bàbá wa máa bẹ̀rùn ẹ̀jẹ̀ padà síbẹ̀ ẹ ti ṣàṣìṣe tó tóbi kódà àdáwò sí tẹ́lẹ̀ ntẹ́fẹ́ bẹ lọ́hùn ntẹ́fẹ́ ṣàdúrà sí yẹn ntẹ́fẹ́ kó kúrò yẹn kìí ṣàdánwò àdáwò ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni tó bá jẹ́ pé alálẹ̀ ilẹ̀ yìí alálẹ̀ ilẹ̀ yìí kódà kẹ́ ẹ máa sọ lẹ́nu kẹ́ ẹ máa lọ́bi tẹ́ ẹ rí mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kọ ìwé ṣàdánwò àti ìṣòro nìyẹn o bóyá láyé àbí lálùkìyà àmà ó ń bẹ ẹnu tí máa ń fa sábàbí kọ́rọ̀ òde lẹ̀ kádánwò òde àbí ká máa retí ká máa ran kan ayọ̀ tó jẹ́ pé alálẹ̀ ilẹ̀ yìí wú ọ̀pọ̀lọpọ̀ lúlẹ̀ Yorùbá bí wọ́n ti máa ń ṣe nìyẹn wọ́n bá búra wọn afárálẹ̀ ilẹ̀ yìí búra orúkọ oríṣiríṣi orúkọ tí wọ́n bá ti pe orò wọn àbóṣà wọn lẹ́mọ̀ gbọ́ ní tó bá tó ṣe déédéé ìlú kọ̀ọ̀kan mo dé ìlú kan mo bá rí ojúbọ ojúbọ kìnní kan wọ́n sàdákọ̀ lu wọn tí ìfẹ́ dákọ̀ ń bí ojúbọ nílùú ńlá báyìí tí gbogbo èèyàn ń kọjá tá a ti ń kà á wọ́n sì òṣà ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí mọ́ bẹ́ẹ̀ ojúbọ èṣù wọ́n á dákọ̀ olú yẹn wọ́n fi parí ẹ̀ ní subhanallah mọ́sálásí jímọ̀ náà ń bẹ ní gbogbo ẹ̀bẹ̀ bí islam ti gbajúgbajà tó yìí táwọn èèyàn sin àwọn gan àwọn owó gan ni ó wàá ṣe ojúbọ ń bì tásìkò bá tó nígbà tẹ́ bá sì tó bá dọjọ́ náà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tán pẹ̀lú àwọn mùsùlùmí ni àwọn aláwo kọjá kan wọ́n kọjá wọ́n rìnrìn àjò kan lọ́sàn-án gan ní èkó ńjọ́ kan wọ́n kọjá wọ́n tọ́gọ́rùn-ún àbí kí wọ́n lé ní tó bà nínú jẹ́ ni pé aláàjì aláàjà aláàjì aláàjà a sọ fún gbogbo wọn róúnjọ́ náà ibi tá a yẹ̀ bá sí fún wọn pé kí wọ́n fi kọjá a mọ̀ fẹ́ lò tọ́gbọ̀n ṣẹ́jú pé kí wọ́n fi bá ti wọn lọ tán káwa náà máa lọ aláàjì aláàjà èyí tí wọn pẹ̀lú aláàjì bí ti ń yanú sọ̀rọ̀ là eyín tí wọ́n rì mọ́ bẹ́ẹ̀ tí wọ́n pè lẹ́yìn mọ́kà lọ́dọ̀ wọn lọ́hùn abẹ́rẹ́ nǹkan eléyìí kìí ṣe ọ̀rọ̀ nu tíra àwọn olùgbọ́ tó ń gbọ́ mi báyìí ní ìsìn wọn mọ̀ pé pé àkíkọ̀ òótọ́ ni òótọ́ lẹ́nu ìwí àwọn èèyàn ń pè nǹkan míì tí èsì ọlọ́run o eléyìí jẹ́mọ́jẹ̀mú kódà òun gan-an òun ní gbòógì nǹkan tí ń ba ìbáàdà yìí mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jó ní kéwú ni wọ́n máa ń lọ síbi wípé àṣírí ń bẹ lọ́wọ́ àwọn ọ̀kan tún nìyẹn ó lè mọ́ jọmọ́ tàwọn aláyé onílùú ẹlálẹ̀ ilẹ̀ àti gbogbo ẹ̀bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olóró olóró onísàpọ̀nà ọlọ́ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n pè tá a pè lóníkéwú ní tẹ́ máa fi sèyàn ràn lónìí ni pé lágbájá láṣìírí tàmọ̀dò òní àṣírí ń bẹ lọ́dọ̀ bàbá àṣírí tẹ́ ń wíhun ẹbọ ni kò sí nǹkan kan mí ń bẹ tó bá ṣe pé nǹkan dáadáa ni kò lè jọ́dọ̀ àbáwọn nìkan ni ó wà tó bá jẹ́ pé nǹkan tí ìsìláàmù ní í ṣe pẹ̀lú ẹ̀ tó jẹ́ sábàbí oríire àtàlìkí àmọ̀ ni kì í sì bàbá kan wọ́n mọ̀ fi ròyìn torí ẹnìyẹn ò tá nàbì kódà kò tó sàábé bàbá bàbá àṣírí mi lọ́dọ̀ bàbá yóò wà mú gbogbo ayé lẹ́rú lórí ìlànà ẹbọ náà àbẹ́ bá súnmọ́ wọn ẹ̀rí nǹkan gbà lọ́dọ̀ bàbá o kò sáṣìírí inú Islam Ànábì sallallahu alaihi ó ní mo dé wá báyìí pẹ̀lú ìlànà kan tí ó gbòòrò tó jẹ́ pé ó tó gbòòrò tó jẹ́ pé lẹ́lù ha kánì òru dàbí ọ̀sán ẹ̀ nígbà táwọn Islam òru rẹ̀ bí ọ̀sán rẹ̀ nìyẹn pé kò lókùnkùn kò láṣìírí nú láyà ana ilẹ̀ halik ẹ jẹ́ kí n tún lè kàn sí Islam ẹ mú ọ̀rọ̀ ìdé tí gbọ́ àwọn tí ọ̀rọ̀ yìí òye púpọ̀ àbí tí òye tó nǹkan o ìyẹn gbajúmọ̀ citadel of a, of a believer of, of, of the believer àtàwọn tírà tó jọ bẹ́ẹ̀ torí tí àwọn tírà iná yàtọ̀ síra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ṣe gbìyànjú kí ni wọ́n gbìyànjú kí wọ́n kójọ sínú ẹ̀ àdìyàtò àdìkárò àdìyàtò rọ̀sùl àwọn gbólóhùn tá a máa fi pe ọlọ́run tá a máa fi bẹ ọlọ́run àtàwọn àdúrà nàbì sallallahu ta'ala wa sallam kí mo fẹ́ fàyọ ń gbogbo tí wọ́n kójọ yìí wọn ò béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan ò ṣẹrú sí wọn kan tó ṣe tíra yẹn wọ́n fi ṣàǹfààní fáyé ni àwa tá a wà lójú ọ̀nà ẹ̀kọ́ ẹ̀sìn Islam àhá sórí tán àhá gbogbo ẹ̀ sórí mi tó pọ̀ dé ní mo wá làṣírí kù sí tẹ́kọ́dọ̀ àbá kan ní wàá wà ẹbọ ni wọ́n fi ń ròyìn àfàrùn ẹbọ ni wọ́n fi ń ròyìn lèmọ́mù yẹn àfikọ́ lọ́nà bá ó là wá o nígbà tó ní wọ́n bá wá ṣe mo nínú tọ́pìkì tó kọjá lọ mo dákọ àdúrà anabi Yunus nígbàtẹ́já gbé mi alayhi salatu wa wa Muhammad sallallahu alaihi wa nígbà tó wá bọ́rọ̀ débẹ̀ ó ní àdúrà ànábì Yunus ẹ bá dìí gbogbo ayé òun èló la lọ́wọ́ èèyàn so bí anabi bá ń bẹ láyé sallallahu sọ fún tọ̀ náà nù iná àṣírí in tí wọ́n wúyẹn kí n fi ta ẹni tó bá kéwú lólobó sínú àti háwà àti rọ̀ òun ni ó jẹ́ síhírù ìdán ńlá tó gbìyàn kó onú ìsìláàmù nìyẹn tó wá pé àsíhírù ń bẹ lọ́dọ̀ bàbá lẹ wí torí àsírí kèséde yorùbá àsíhírù ń bẹ lọ́dọ̀ bàbá lẹ ń wí yẹn nǹkan burúkú lẹ fi ń ròyìn bàbá hùn tàbá fà yẹn tí ẹ bá sọ pé bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé sínú àti rọ̀ àfẹ́rò awo a jẹ́ pé awo lẹ fi ń ròyìn bàbá àwọn àtìlẹ́mọ̀ yẹn kò sí kankan tó dánú méjèèjì pé ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn wọ́n sì ń tan nǹkan yẹn kálẹ̀ lórí ilẹ̀ ayé gan wọ́n ń pe àlùjànú wọ́n ń sìn wọ́n tó tí wọ́n bá ti pè wọ́n tálùjànú bá ti dáhùn tí wọ́n mọ̀ sìn wọ́n lókù so mọ́jẹ̀mù kan nínú mọ́jẹ̀mù tí àdúrà fi mọ́ gbà òun ni pé ọlọ́run nìkan ni ẹ dojúkọ òun ni ẹ sì pè nínú àwọn ẹ̀rí eléyìí òun ni wà á nà lè masajida lillah fàlà àtàdé wọn máa lọ àhàdà gbogbo ààyè ibùjọ́sìn ẹ má fi ara ẹ̀ náà la hán àtoríkèríkè ara wa ẹ má dojú ẹ̀ kọ nǹkan o ẹ má fi jíire bẹ́ẹ̀ fún nǹkan àfọlọ́run ọba subhanahu wa ta'ala nínú afáàbáwo suratul A'raf fáyà 94 aya 194 ni 194 Inna ladina tad'una min dunillah ọlọ́run fi rinlẹ̀ èmi kọ́ ni mo sọ pẹ́ǹpẹ́ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ló jẹ́ ká mọ̀ pẹ́ǹpẹ́ mi lẹ́yìn ọlọ́run. Dajudaju. Dajudaju. àwọn ẹni tí ẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run. àwọn ẹni tí ẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run. jẹ́ olùjọ́sìn bí ẹ̀yin amsalukum wọ́n àwọn náà ó lè jẹ́ pé àwọn náà ń jọ́sìn fọ́lọ́run àwọn tí èsì ń jọ́sìn fọ́lọ́run náà bẹ́nu wọn ìbánu àmúsálòkùn ìyẹn bíi tí ní wọn fọdí òhun. ǹjẹ́ ẹ pè wọ́n. ẹ pè wọ́n. kí wọ́n sì dá yín lóhùn. kí wọ́n dá yín lóhùn. bí ẹ bá jẹ́ olódodo. fọ́lí ẹ̀sẹ̀ ìdìbò lẹ́kùnrin kó tún sọ̀dí kí wọn ò lè dá yín lóhùn. wọ́n lè dá àwòsàn rọ̀ṣúlù sallallahu alaihi wasallam ibn amihi bi qawlihi idha sa'alta fas'alillah wàsíyà tánàbí ṣe fún bínú Abbas radiyallahu ta'ala anhuma tí a kà jáde ní ìdánilẹ́kọ̀ọ́ tó lọ wípé tọ́ ọ bá ń béèrè mọ́ béèrè lọ́wọ́ torí wọ́n sọ fẹ́lómi ìpè lọ bí sàárè ìyá rẹ̀ nígbà tẹ́ kúkú sìnkú sórí tẹ́mọ́ tẹ́ǹtẹ sàárè mọ́lẹ̀ bàṣubàṣu tẹ́ǹjá màlá ń jọ kẹjọ tẹ́ gbàgà lórí sàárè tẹ́ pé ọ̀hún kan ọmọ bí wọ́n sì máa bá mi sì gan mọ́ mọ̀ pé àárín náà wọ́n ṣe sí. sòye ńgbà na orí bàbá mi náà ni wọ́n tún rí kíní gbàgbá mọ́ gbàgbá tán mọ́ fi sálùbọ́ orí sàárè bàbá òun náà wọ́n padà tún kàn sí so ń bò ní òsín ní máa lọ sọ fún wípé máa lọ bẹ ìyá rẹ̀ nù sàárè tó bá ṣe pórí tẹ́ni tó bá lọ bẹ̀ láì gbókù lọ sọ ìpọ́wọ́ tẹ́nu gbogbo àdúrà táwọn ènìyàn bá sì ń bẹ tí wọ́n bá ń ṣe yóò mọ̀ bá àwọn òbí yẹn níbi orí wàyídà sta'anta anabi sọ fún ibùnà abbas pé tọ́ba ń wárán lọ́wọ́ fasitain billah máa wárán sọ́dọ̀ ọlọ́run májèmọ́ ẹlẹ́ẹ̀kejì ádámù lè sì jà ẹ máa kánjú lẹ́yìn àwọn mọ́bí tún lè dùá torí pé má ba dùá ò kí jẹ́ kọ́dọ̀ ògbà èèyàn ó kó sísú nígbà tó kù gẹ́rẹ́ tá a dọ̀ ọlọ́run máa àbí kí n sọ pé téèyàn ò bá kó sísú gbogbo bíbó lóun ẹ̀ ṣe pọ̀ tó léyìn ó ṣe jèrè ẹ̀ tó kó tó di pàdúrà gbà síbi nǹkan téèyàn ń bẹ lọ́run bá sí gangan torí wọn ò gbìyànjú sí ìyànjọ́ gbẹdọ̀ kì í àmọ́ ṣébí wọ́n lọ ń sọ gbólóhùn la hawla wala quwwata illa billah gbólóhùn ya latif ya ghaffar ya rahman ya rahim ìwọ ló ní gbogbo gbólóhùn yìí òṣùwọ̀n rẹ̀ ti ga lọ́jọ́ gbẹdọ̀ kì í àmọ́ ìwọ ló ní tọ́rin ò nífẹ̀ẹ́ mi oníṣẹ́ rẹ̀ tó tó bẹ́ẹ̀ lẹ́yìn wàgbà náà tún wá fi dáadáa ayé tún wá fi kẹ́ ẹ̀ ọlọ́run ní òun ní kẹ́ ẹ máa pè ẹ máa pè nǹkan kan o. bákan náà anabi sallallahu alaihi wasallam la yazalu yustajabu lil abd ma lam yadu bismin ẹrú kan ò ní yẹ kò nígbò lẹ́yìn tá a máa gbàdúrà rẹ̀ nígbà tí ìbá ti ṣe pé àdúrà yẹn ẹ̀ṣẹ̀ ní fi ń ṣe lọ́hùn ni awọ́kọ̀ tí wọ́n tọrọ yìí kì sì ṣe pé ń ṣe pèlè pípín ẹ̀lẹ́bí ó dàrú àbí kó já ma lam yastajil tí ó ti kánjú kí ilẹ̀ ya Rasulullah wọ́n ní wòjú sí ọlọ́run famalisi ijal èwo ni kíkanjú kọ́ra yakul òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹni tí ń bẹ lọ́run yóò mọ̀ sọ wípé kọ́dídà àwọn òtùfọ̀lá ara yustajabli mo bẹ lọ́run àdúrà gbà ah, bó làdúrà ò ṣe gbà fẹ̀yàtà hasaru ní dàdá àlìkà wàyádà òdùá yóò wà kó sísú yóò fàdúrà lẹ̀ àdúrà ò ṣe gbà tó o bá jẹ́ nìkan tó gbọ́ súnà ànábì yìí sallallahu alaihi wasallam nígbà tí o bá ti ń bẹ lọ́run pẹ̀lú ọkàn kan ó ti mọ̀ pé ó jèrè ń jọ̀gbẹ̀rọ̀ kíyámà àbí kó jẹ́ pàbùrù kan wọ́n ti fi dí aburú kan tí mọ̀ ọ̀nà kanu mẹ́ta ó fẹ̀mí sí i inú kó jẹ́ pé ibi tó bẹ lọ́hùn sí àdúrà gbà síbẹ̀ inú kó jẹ́ lọ tí wò mọ̀ torí pé ọlọ́run bá lọ́ba alámọ̀tán ẹlẹ́ẹ̀kẹta kó jẹ́ fi sàlékún oore fún níwájú ọlọ́run bá láyà ẹ má máa jó pé ìpìlẹ̀ ẹ̀mọ̀ sẹ́tẹ̀lẹ̀ bẹ̀lọ̀ ẹlòmíì dé mọ́kà ń ṣe tọ̀wáàf ní bá ń gbẹ́ nìkan sípè nàìjíríà gbogbo ìgbà tó fi ń gbéyàn sípè yẹn kì bá sì máa bẹ̀lọ̀ orí fún rẹ̀ àwọn èèyàn táwọn abẹ́lọ̀ tí wọ́n gbọ́ súnà yìí tán gbọ́dọ̀ ìnànà bí yìí dáadáa àwọn tọrọ orí òun gbẹ́ nìkan sípè bóyá ẹni tí ń gbé sípè bóyá pé òótọ́ sí o bóyá òun rò pé ẹni yẹn lọ̀tọ́ àwọn ní bá ń gbé sípè ọlọ́run gbé mi bóyá lágbájá mọ́jẹ̀ ń dé bá mọ́jẹ̀ orójú mọ́jọ ráyè ọba fàsìkò yẹn bẹ lọ́n fún rẹ̀ ń làwọn tó bẹ lọ́n fúnra wọn fi róore ńgbà tán padà lórílẹ̀‐èdè wọn òun tí ń gbẹ́ nìkan ṣe pé òun ò rí nǹkan kan torí pé ànábì sallallahu alaihi wasallam oní máàlàm yẹ́dì wọn òbí sinmi nígbà tí ìbá ti ṣe pé àdúrà ẹ̀ṣẹ̀ ní í ṣe ọkọ̀ tí wọ́n ti rọ́hìn kì í ṣe pé ń fẹ́ já ẹbí kódà bẹ́ẹ̀ bí yín bá le koko tẹ́ ẹ sira yín gbọ́ dójú ẹ̀ mọ́ sọ pé kóníkálukú lọ lọ́tọ̀ níbi tẹ́bí lágbára dé tí ẹ bá ń ṣerú ẹ̀ àdúrà tẹ̀ ní òní gbà ẹlẹ́ẹ̀kẹrin hudurul kọlbi hina dua hala dua nígbà tẹ́yìn bá ń bẹ lọ́hùn kọ́kàn yẹn papọ̀ síbi dua bí ọba tiẹ̀ ti kó sísú bí ẹ̀ bá ń ṣe tìláwà Quran ọwá kó sísú àbọ̀hún ṣe dua ó kó sísú yáa sinmi torí pé láyé kálí fọlọ́hùn náà sáyé làwọn sàn á yáa sinmi kété kókó máa fọlọ́hùn sáwẹ́wà ẹ̀ ń ta lúdò ọ̀nbẹ náà ló ti lóun bẹ lọ́hùn ẹ̀ yòó ní tí ò tọ́ fún ọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀hún wo tẹlifíṣàn òun da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ẹ̀ ń sáwàdà àbáyìn tẹ̀tẹ̀ àwọn akójọpọ̀ sójú kan náà tẹ̀lé ń ka odidi alukuran ń bo lélẹ́yìn ti ṣẹlẹ̀ nínú ìlànà tànàbí sallallahu ta'ala sallam pé àdúrà tá a ṣe lónìí odidi alukuran là á kà sọ̀kalẹ̀ ń bo lẹ́ẹ̀tì sọ̀kalẹ̀ ṣé ṣáàrù tó lọ́n kalẹ̀ ńgbà tó ti sọ̀kalẹ̀ láti mahfuz ó sọ̀kalẹ̀ ó wá ń sọ̀kalẹ̀ fáànàbì lódi láti sánmà ayé títí tó fi pé ọdún mẹ́tàlélógún níbo ọlẹ́ tí a fẹ́ sọ tí ń kalẹ̀ o a sọ dídá àkúrà ń kalẹ̀ ẹnìkan ka yàsí ẹnìkan ka káàf ẹnìkan ka bákọ́rà ẹnìkan ka sọ́tù nìsà ọwájú dídí tá ń bá yín tó bẹ́ẹ̀ wọ́n yín ṣe bẹ́ẹ̀ wọ́n yín kárùn yín ṣe dùá ò bẹ́ẹ̀ ìwọ nìkan ló dàkà àbíyàn méjì tí ń gbà fúnra wọn tẹ́nìkan ka débì kan tẹ́nìkan tún tẹ̀síwájú láti bẹ̀ wọ́n lè kọ́ dídá àlùkòrán pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tẹ́ bá ń ha kòrán torí náà àdúrà àjọ alamisi àdúrà àjọ monday ẹ bá tiẹ̀ máa kọ́ ẹ bá ń wà àwòkọ́ṣe ànábì sallallahu alaihi wasallam ẹnìkọ̀ọ̀kan mọ̀ rí rẹ̀ bá wí kó tó di pé tiẹ̀ gbọ́ wá sí kan lẹ́yìn náà ẹ máa bẹ lọ́hùn òdò Allah wa antum muqinuna bil ijaba ẹ máa bẹ lọ́hùn kẹ́sì gbà pàdó àyàn ó gbà wọn àlámù Allah la yastajibu du'aan min qalbin ghafilin lahu ọkàn tó bá ti pa sófo tí ò tẹ̀ sí ọlọ́run ìgbàdo àdúrà bẹ́yìn o asharutul khamis mina ṣuruti ìsìjẹba tó dùá ìtọ́ba tó lè máa kàlì ẹ máa jẹun tó mọ́ o ẹ sì máa mu tó mọ́ inú ara tó fanu tó ọ̀pọ̀lọpọ̀ ìfún wọn sọ pé irú àwọn ìkọlọ lọ́run fẹ́ káwọn sọ̀rọ̀ irú àwọn ìkọlọ lọ́run fẹ́ káwọn ọbẹ̀ lọ́run torí wọ́n mọra wọn ẹ gẹ́gẹ́ bá ti sọ ọ̀rọ̀ tó lọ ẹ máa bẹ lọ́run fáforíjìn nínú sọ́yìn muslim yakulu sallallahu ta'ala sana ayu annasu inna allaha tayyibun ọlọ́run bá ọba mímọ́ ni la yakbalu illa tayyiba kò nígbà kankan àfin tó mọ́ wa inna allaha amara almu'minina ọlọ́run pa gbogbo múmìnì láṣẹ bima amara bihi almursalin gẹ́gẹ́ bó sì pa àwọn ànábì àtòjúsí ọlọ́run láṣẹ faqal ya ayuha rusulu kulu mina tayyibati wa amalu saliha ẹ̀jẹ̀ tó mọ́ ẹ̀ sì sẹ́ẹ̀rẹ̀ inni bima ta'maluna alim ọlọ́run ni mo mọ iṣẹ́ tẹ̀ ń ṣe o

ó sì ṣàlàyé tó mọ́ ìsọkúsọ ni pé bọ́lọ̀ náà ló mu ẹ lè mú ṣé bọ́lọ̀ náà ló dá bọ́lọ̀ náà ló dẹ́lẹ́dẹ̀ ẹ lè jẹ́ ìsìnà èṣù ti ra ọmú ó ti ra ọmú ó ti ra ọmú lóòótọ́ ọlọ́run orí ọ̀pẹ ibẹ̀ lè wà ẹni tó gọ̀ lọ àmọ́ bí èsè tó pé ló wá lọ tó sì sọ̀kalẹ̀ jẹ́ tí ó yà díẹ̀ mu ẹlòmíì tún gọ̀pẹ̀ yẹn lọ lójú ọ̀nà kan náà ibi ẹmu ló lọ ẹnìkan wà tó bá gun ọ̀pẹ ọgọ́rùn-ún ẹmu ló wá lọ kò ní débi rara rárá àwọn kan sì ń bẹ gun ọ̀pẹ ọgọ́rùn-ún ibi ẹ̀yìn wọn lọ nígbà tí wọ́n ayé tá a wá ìbẹ̀rẹ̀ nìkan ti yà sójú ọ̀nà jáde náà ìbẹ̀rẹ̀ nìkan ti yà sójú ọ̀nà náà àpèjúwe nù kò lú mi tọ́ yìí bá ti ẹ èyí tó nínú palẹ́sẹ̀ kalẹ̀ ọlọ́run ló pèsè àwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ nìyẹn lásìkò yìí táwa ń bá ìnira tó lágbára yíra ọwọ́ aláwọ̀ funfun bọ́ ọwọ́ aláwọ̀ dúdú bọ́ ọwọ́ gbogbo olórí àtàláṣẹ bọ́ ní ti àìsàn yìí ẹ̀rí pa àìsàn ti ń bẹ nílùú tẹ́lẹ̀ tó pọ̀ bí bàbá mẹ́nìkan àkànmọ́ kí ni pé pẹ̀lú sára balẹ̀ làwọn bá máa lọ bí tiwa ẹnìkan kan kọjá lọ bí tiẹ̀ eléyìí tó dé yìí wàhálà bẹ́ni tó mú wàhálà bẹ́ni tí ò mú súnà ànábì àbí ìlànà ànábì nípa arú nǹkan báyìí ẹ̀mẹ́jì àgbàgbé ẹ̀ àdánwò kankan wá àdánwò tó débi pé mọ́sálásí lọ lọ́tọ̀ mùsùlùmí lọ lọ́tọ̀ àfẹ́ntí àfẹ́ntí àfẹ́ntí ò bá ṣe làákàyè ni ò ní mọ̀ pé àdánwò àdánwò àdánwò tó bá wa lórí ilẹ̀ ayé tó ń ṣe àfẹ́tì tó sì ń àfẹ́tì àlùkìámọ̀ ẹ òjò tí mọ́sálásí ti lọ lọ́tọ̀ mùsùlùmí kódà mọ́sálásí mi ń bẹ nísìn sọ̀láàtò ojoojúmọ́ wọn ò ṣe mọ́ lẹ́nu ìgbà tí wọn ò sí sọ̀láàtò ojoojúmọ́ mọ́ àwọn jàmáà míì ti fàyé lẹ̀ o ìyẹn ti ń bá sọ̀láàtù bọ̀ ń bá sọ̀láàtù bọ̀ tó fi dibi tó lo ayé dé lẹ́nu ìgbà tí wọ́n ti mọ́sálásí ìyẹn lòmíì ti kó láyé súnà ànábì sallallahu ta'ala sallam torí wáàsí tiwa nàṣíhà òdodo tí ò ní di portfolio advisor fúnjọba tí ò ní di portfolio oní gbogbo oníwàásí jẹ́ tó bá kọ́ lórí òdodo ni àyíṣákò lọ́dọ̀ ọlọ́run ọ̀jọ̀gbọ́n wọn ní mọ̀n kọ́fà ṣe anharoba minhu tí yẹn bá ń bẹ̀rù tí nǹkan kan bá ń bani lẹ́rù a máa ń sá fún bí ejò bí àkekè bí kìnìún wà mọ̀n kọ́fà lọ́ọ̀hà kódà a máa ń sá fún lè a máa ń sá fún gbọ́mọgbọ́mọ wà mọ̀n gbogbo tí yẹn bá ń bẹ̀rù láyé máa ń sá fún àfọlọ́n dọ́lọ́n fi ń jọ́lọ́nu wà mọ̀n kọ́fà lọ́ọ̀hà àwọn mọ́sálásí àwọn ìyá kan sọ fún mi wípé àwọn bàbá tán tó mi bí lọ́mọ wọ́n ní àfà níjọ́ táwọn ti dáyé àwọn orílẹ̀ èdè èdè mo ní àjẹ́kẹ́ mi àgbẹnu tèmi dákẹ́ngbà náà kí mọ́ sọ tèmi wọ́n láwọn orílẹ̀ èdè rí a máa lékún níbẹ̀ lọ́hùn ni ní mọ́kà náà wọ́n sá lọ wọ́n sá kó mọ́sálásí àmọ́ mo gbọ́ pé wọ́n ti padà wọ́n wá fètò sí kí ló mú wọn sá lọ kí ló mú wọn padà torí kòrónà kú òun bẹ́ẹ̀ kódà òǹkà abẹ́ pọ̀ ju ti Nàìjíríà lọ a máa lékún níbẹ̀ lọ́wọ́ àmọ́ kàlùkùnú ti ń dà náà wáàzìl àwọn tó mú láàmà yọ sọ́tọ̀ wọ́n ṣe déédé pẹ̀lú ṣẹ̀ríà ìsìláàmù níbẹ̀ yẹn ẹni tó mú ẹyọ sọ́tọ̀ ẹni tẹ́ ẹ̀ bá sì dùsọ́wà kó mú kò mú náà nu láàmà wá bá jọ́sìn ọlọ́run láàmà pé ọlọ́run láàmà pé ọlọ́run torí pé ọlọ́run dákun táwọn aṣáájú ń wí ọ̀nbẹ nínú ẹ̀tọ́ ọlọ́run gbàdúrà ní yárayára láwọn tó tẹ̀lé mọ́jẹ̀mú gbígbàdúrà àmín àmín àmín arábìnrin sáwọ́dọ̀ fa àmínù ìmọ̀ abẹ́lọ́run ẹ̀ máa sàmí bàmọ́ bẹ́ẹ̀ náà ẹ̀ mọ̀ sàmí ó mọ̀ pé bíbẹ́ náà ó pàtàkì àmínú àwọn oní àmínú ó pàtàkì nínú wọn àmínú ìtumọ̀ ni pé ọlọ́run mọ̀sítàjì ọlọ́run gbà o ọlọ́run jó rí bẹ́ẹ̀ o ọlọ́run jó ṣẹ bẹ́ẹ̀ o nínú àmínú yẹn èyí tọ́lọ́run sàmúlò tọ́lọ́run fi gbàdúrà kíákíá bẹ́ẹ̀ labatuka ó dá mi lójú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n túká mọ́sálásí òun kì í ṣogbọ́n ní ọ̀padà torí wọn ò fẹ́ sọ látúnṣe tẹ́lẹ̀ wọn bá dé àmọ́ lékún níbẹ̀ lọ́hùn ni àìtàjọ́ sí ti àmọ́ wá ṣe àmọ́ ṣe àmọ́ screen kódà bá bá rápẹrẹ rẹ̀ náà tó dájú lára ẹlòmíì tí àti discover àlèyọ sọ́tọ̀ àwa tí ẹni tí ò bá ti mú gbogbo ní tí a máa fẹ́ ká ṣe ààbò mú ni ààbò wọ́ ni àáṣègùn nǹkan yìí lábàámọ́ bàbá àdà lọ àyẹ̀pọ̀ ọlọ́run bá ti ẹ̀dákun tó bá wá lọ bẹ́ẹ̀ tọ́lọ́run bá dánwò àwò fọdún méjì mẹ́ta márùn-ún ṣé bẹ́ẹ̀ ṣe ó ṣe rárẹ̀ bá sì kú ṣé ó pé ẹni ọlọ́run ó pé ẹ̀dá kó mọ ẹbẹ lórí ẹ̀pẹ̀ láìrọ́ sì máa torí ìjọsìn tá a ṣe ní jamaa ọ̀nbẹ èyí tá a mọ̀ dá sí ládàáni ọ̀nbẹ ọ̀gá ntáwa fi bọ́nú sọ̀rọ̀ yìí ní ká lékún níbẹ̀ lọ́hùn ní jamaa Ramadan náà látún wá wà nínú ẹ̀yí ẹja lékún níbẹ̀ lọ́hùn ká lékún ní kíka alikunut anabi sallallahu ta'ala sallam àwọn àtẹnumọ́ alikunut kíka nígbà tádàn bá dé tó bá le koko báyìí tọwọ́ ẹnìkọ̀ọ̀kan bọ́ ní ìparí gbogbo àwọn nǹkan tẹ́yìn bá ń pè pátápátá ẹni tó bá jẹ́ pé yóò tún bá o àti gbogbo nǹkan tí máa so mọ́ra eléyìn ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìn náà tó jẹ́ pé à gbólọ̀ ẹnu ò tó àfikẹ́ wá nǹkan kúnra o gbogbo ẹnikẹ́yìn ò tú ẹni tó bá túbá gbogbo gbogbo ẹ̀ sọnù ẹnìkan ní kẹ́ ẹ tó ṣe wá sí fóun òun ti mọ̀ pé gbogbo ohun tí wọ́n máa dì mọ́ra òun sọnù níjọ́ tí òun ti gbọ́kànlé nǹkan tí wọ́n sọ pé kóun dì mọ́ lé kóun dì mọ́ náà tí nǹkan yẹn ò sì sẹ́jọ́ náà lòun ti gbà pé òfúrútù fẹ́ tẹ̀ òtó wá sí kankan náà ṣe fún un ọlọ́run ló ṣe wáàsí fún fúnra rẹ̀ nínú àwọn nǹkan tá a fẹ́ kákiri àkíyèsí sí ni pé ká máa bẹ ọlọ́run ọba nígbà tí a bá wà nínú ìdẹ̀kùn ìdẹ̀ra kó tó di pàdánwò àbí kó tó di pé ṣòro dé ànábì sallallahu ta'ala sallam ta'arraf ila Allah fi raha ya'rifuka fi shidda máa bẹ lọ́hùn súnmọ́ lọ́hùn gbà tára dẹ̀ ọ́ ọlọ́run ò ní fi ọ́lẹ̀ nígbà tí nìra bá dé bákan náà sallallahu alaihi wasallam ó ní mọ̀nsárà huwa yẹn sẹ̀jíbà láwùláwù inda shada'id ẹni yóò tó bá fẹ́ kọ́lọ́wọ́n bá ó dáhùn lóun nígbà ìnira walikurob àti gbà àbànújẹ́ fàlíyókì sí rìdùá fèrọ̀kà nígbà tára dẹ̀ kọ́ máa súnmọ́ lọ́n ká máa pe ọlọ́run nígbà tára dẹ̀ wá bí ìgbà tó jẹ́ pé nù ìṣòro la kásàkíyèsí àárín iná dáadáa ànábì Yunus alayhi salam tá a múrantí rẹ̀ wá kẹ́ẹ̀nì ẹ́dùkúrú Allah Ta'ala ọjọ́ nìkan tí máa bẹ lọ́wọ́n ọba tẹ́lẹ̀ kó tó di pé nira dé falama fi batni al-hut qala Allah Ta'ala falawla annahu kana mina al-musabbihin ọlọ́run ní tí è bá ṣe pó ti jẹ́ nìkan tí máa ṣe tasbih làlábì inú ẹja ni wà títí ó fi jọ́ gbẹ̀rẹ̀ ọlọ́run sì lè gbẹ̀mí ẹ̀ síbẹ̀ inú ẹja náà ni ó sì wà ẹ máa wo wàyí náà fìràwọ́nà kánà tọ́ọ̀gì yá náà sí yá nìdíkìrì là fìràwọ́nà jẹ́ pòkì olùkọ́tọ́lọ́ lórí ilẹ̀ falama adraka olùgọ́rọ̀k nígbà tí ó tẹ̀rì sínú omi dáná tó lọ́ọ́ àlẹ́ kọ́ọ̀l ó wá sọ wípé amantu mo gbọ́ lọ́n gbọ́ fàkọ́ọ̀lọ́ lọ́wọ́ tààlà al'an wàkọ́dí asọ́ ìtùkọ́ bùlùwàkùn tamina al suratu Yunus aya 91 ẹ wo àpèjú ànábì Yunus ọ̀hún ti máa bẹ lọ́hùn tẹ́lẹ̀ nígbà tá dáhùn ọlọ́run ni mo wo pé mo wo ìjọsìn ẹ̀ mo wò bá dà rẹ̀ kìí ṣègbà tá dáhùn òde lórí ẹ̀sẹ̀ mọ̀ mí làlábì sàfihàn bá ìlà ni ọwọ́ bọ́ sínú ìparun tán àwa ń bẹ lọ́n wọ́n ní amantu sọ́dọ̀tò. nígbà tí fìràwọ́n náà àti àwọn ọmọ ogun rẹ̀ tẹ̀lé wọn pẹ̀lú láti jẹ wọ́n níyà àti ìbánisọ̀tá títí tí ìgbà tí títẹ̀rì sínú òkun fi bá a. tó fi bá fìràwọ́n náà. ó wí pé èmi gbàgbọ́ dájúdájú. ẹ̀ngbà tí agbára ò sí mọ́ ọ rí i pé yẹ́s àlùkìyàmọ̀ ti yá báyìí. ọwọ́ ni à ń tẹ́ ní gbàgbọ́ ń tẹ́ ní wí mo ti wí o mo ti wí o mo ti wí o mo ń gbọ́. ó wí pé èmi gbàgbọ́ dájúdájú pé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn ẹni tí àwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́. ẹ̀rí ó kílẹ̀ gan torí tó bá sọ pé kò sí ọlọ́run mìíràn lásán ó lè jẹ́ pé ká má tún gbọ́ yìí sí pé ọ̀hún tó ń pè lọ́lọ́run tẹ́lẹ̀ lòún tẹ́ tó ń òun wí o ẹni tẹ́ pè lọ́lọ́run lèmi náà gbàgbọ́ yìí o. èmi sì wà nínú àwọn tí ó gbà fún ọlọ́run. kí wàá ló ṣẹlẹ̀. Ah, nísinsìnyí. nísinsìnyí. dájúdájú rẹ ti ṣe àìgbàgbọ́. wọ́kọ̀rí aṣọ ìtàmì kọ́bìl ó ti kíni. ó ti ṣe àìgbà. ó ti ṣàì ó ti kọ̀ tẹ́lẹ̀ tó ní ẹ̀kọ́ ipa òbóró mọ̀ ẹ̀pọ̀ òbóró mọ̀. ìrẹ́ sì jẹ́ ọ̀kan nínú àwọn òbílẹ̀ jẹ́. ọjọ́ kan náà àwọn òbílẹ̀ jẹ́. ìwọ náà ṣébí náà ni òjọ́ kí wọ́n náà lè bẹ̀ lọ́hùn. ọdún bá ọmọ tó ń dánwò lọ́sàn-án àti lóru. ibà ọmọ yẹn ọmọ primary four ní ní Niger State ẹnìkan ní sọ sórí yẹn fún mi ìka ni wọ́n bá lápò ẹ̀ ìka yẹn náà ẹ̀ nínú àpò yunifọ́ọ̀mù ẹ̀ nígbà tí ìyá fọṣọ ẹ̀ subhanallah Akbar wọ́n ti mú ẹgbẹ́ mo sì rọ ọmọ ọdún kan ọmọ ọdún méjìlá kan sí tó pé òun náà wà nínú wípé àwọn ọmọ ọdún ni òun tí ó jẹ́ ọmọ ọdún mẹ́tàlá sí mẹ́rìnlá yẹn tí lọ́pọ̀ ga àwọn ọmọ ọdún mẹ́fà ni ní ìjẹ́ káwọn èèyàn ó lè rántí rotọ ọlọ́run rárá wọ́n sọ̀rọ̀ ó já padà síbi sọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ gbogbo ẹni tó bá máa bẹ lọ́run kó máa tẹ̀lé àwọn mọ́jẹ̀mú ta làkalẹ̀ yìí o ọlọ́run máa fi bá wa lò yóò fi kórè rẹ̀ ayat al bá wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa